hallelujah ògo ni fún ọba àwọn ọba arúgbó ọjọ́ lókè ọ̀run mo gbé ọlọ́run ga ní wákàtí àti ìṣẹ́jú yìí orúkọ jésù ẹ̀mí mímọ́ ó gbọ́ ọpẹ́ wa wákàtí yìí a fẹ́ gbàdúrà pẹ̀lú psalm one twenty six dídá ìkólọ padà tí a bá dá ìkólọ rẹ padà ohun gbogbo tó ń ṣe ẹ́ láti ọjọ́ tó ti pẹ́ yóò di ìtura bí èèyàn bá ń jìyà tó bá wọnú ọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan gbogbo ohun tó ń rò gbogbo ohun tó dàbí wàhálà tó ti ṣe láti ọdún tó ti pẹ́ yóò parẹ́ mo gbàdúrà fún ọ ní wákàtí gbogbo ìkólọ rẹ lónìí Olúwa padà fún ọ torí pé òun gbọ́ mi tó dẹ̀ ń ṣe àmì gbogbo ìkólọ̀ rẹ lónìí àdàpadà fún ọ lórúkọ jésù gbogbo ohun tá ti gbà lọ lọ́wọ́ rẹ láti ọjọ́ tá ti bí ọ torí ọjọ́ tá ti bí ẹlòmíì láti gbà tọwọ́ rẹ kẹ̀kẹ́ tá fi wẹ ẹlòmíì láti gbà tọwọ́ rẹ omi tá fi wẹ ẹlòmíì láti gbà sọ́wọ́ rẹ̀ gbogbo ohun tó lè wù tá ti gbà lọ́wọ́ rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ bó ṣe ń gbọ́ mi ní wákàtí yìí lórúkọ Jésù Olúwa dá padà fún ọ torí pé òun ṣe àmì lórúkọ Jésù ìkólọ rẹ lónìí á padà ìwọ tó jẹ́ wípé àkókò tó yẹ kó gba ire rẹ níbi iṣẹ́ tó wà wákàtí yẹn wọ́n dá ẹ dúró ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n gba ire lọ́wọ́ rẹ gbọ́ ipò tá ti gbà lọ lọ́wọ́ rẹ níbikíbi tó bá wà tó bá rí àmì ṣe lórúkọ jésù olúwa dá a padà lórúkọ jésù ó yá gbà á padà pẹ̀lú ìgbàgbọ́ rẹ mo pa àṣẹ sínú ayé rẹ gbogbo ìkólọ rẹ ní wákàtí lórúkọ jésù ó gbà ìlú àṣẹ ọlọ́run olódùmarè lórúkọ jésù á dá ìkólọ́ rẹ padà fún ọ ìyanu ọlọ́run dẹ̀ ti ṣẹlẹ̀ ògo olúwa bú jáde nínú ayé rẹ gbogbo ìlérí àti májẹ̀mú olúwa nínú ayé rẹ yóò wá sí ìmúṣẹ nínú oṣù yìí nínú ọdún tuntun tó wà yìí lórúkọ jésù pàdé aláyọ̀ ìkorò parẹ́ nínú ayé rẹ n tí a pè ní ìbànújẹ́ nínú ayé rẹ lónìí ó parẹ́ dànù bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o jésù olúwa wa àmín mo fẹ́ kó ṣe program programu yìí dáadáa ó ti dáa fún ẹ. thank you